ومحمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كفا على النبي كي وصحابة أكيد قوة وبات لنا وجشن الله محمد صلى الله عليه وسلم تلقيه في مادي أجايبين القيام لينا <clears throat> gẹ́gẹ́ bí àdéhùn wa pé ní insha Allah a máa tẹ̀síwájú nínú àlàyé ثلاثة الأصول للعلامة الشيخ المجدد محمد بن عبد الوهاب ورحمة الله رحمة واسعة إن بيتي أتي قلنا لي الأصل الثالث ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta inú àwọn ìpìlẹ̀ mẹ́ta tá a fẹ́ kọ́ nínú tírà yìí àti níwọ̀n bá wọ́n ti júwe ta lọ́wọ́ bá fún wa níwọ̀n bá kí ní jẹ́ Islam àti mọ̀rọ́tì tí ẹ̀sìn Islam bá dé àti ṣàlàyé rẹ̀ náà níwọ̀n bá níbi àwa wà ní pé ta ni àlẹ́gbọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam bóò láti dá nẹ́bí mà eléyìí ni àtiwá wọnú àlàyé rẹ̀ látàná láti ń júwe òjíṣẹ́ ńlá annabi àgbà annabiwa Muhammad sallallahu alayhi wa sallam láti ń júwe rẹ̀ fúnra wọn. <clears throat> a tún máa tẹ̀síwájú lónìí náà èyí tí èsì tọ́lọ́run tí èsì tànàbì nínú ọ̀rọ̀ ọlọ́ndàkùn mọ́jọ tẹnu wá jáde ọ̀rọ̀ ìfẹ́ nú èmi náà wí mo wí nánú kílẹ̀ ṣe pé àgbákòrò níwà tí wọ́n ṣe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́ndàkùn mọ́ sọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ gbogbo dábàá sọ ọlọ́mọṣàjọ ṣe déédé qala Allah qala rasuluhu qala sahaba قال المسلم رحمه الله تعالى فعقب الله بالإزارة عن الشرك ويجعل من التوحيد الدليل قوله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وأوجد فاهجر ولا تمنن فاستكبر ولربك فاصبر ومعنى قم فانذر ينذر عن الشرك ويدعو الى التوحيد وربك فكبر اي عزمه بالتوحيد وصيامك فطهر اي طهر اعمالك عن الشرك والرجز الأصل الرجز الأصنام وأهلها تركها والبراءة منها وأهلها أخذ على هذا عشر سنين يدعو إلى التوحيد وبعد العشر عرج به إلى السماء وفرضت عليه الصلوات والصلاة وصلى في مكة ثلاثة وبعدها أمر بالهجرة إلى المدينة والهجرة الانتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة طويلة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تكون الساعة طيب طيب أمس لنا àwọn àlùfáà ti ṣàlàyé fún wa nípa orúkọ anagba muhammad sallallahu alayhi wa sallam àti inú ìran tá ànábì ti jáde àti wá sọ bá ànábì ti ń bọ̀ tó fi kan anagba ibrahim alayhi salatu wa salam àtijọ́ àmọ́ iye gbogbo éjì tá à nábì lò láyé pé kò kọjá ọdún mélòó sixty three years bó tún wá ti lò ó àtúnyànnà rẹ̀ àkókò wo ló lò ká gbèdé lánàbì ó lò forty years ó sì fi twenty three years ó fi lo ìjà ànábì àti ìdíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó wá pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ ń bolo ti lò ó ìlú Mẹ́kà eléyìí tó pógójì ọdún tá a gbé dìde ó tún lo odidi ọdún bíi mẹ́tàlá nínú ìlú mọ́ká yẹ́dọ̀ ọ̀yọ́ tọ̀ọ̀ṣẹ̀ tí sá ń pè wọ́n lórí kí wọ́n gbàdá ìlàhà ìlọ́mọ̀ kó tó wá lọ rí lu bí ọdún mẹ́wàá tó kú nínú ìgbésí ayé nílùú Madina. tọ́yì anábì yà wá gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ó sì ní áyà tá a ti gbé dìde ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ kí ó ní afáàní ìlú gbé abẹ́kọ̀ọ́ nubbi abikara wa orisila bilmudafir níjọ́ tí wọ́n gbà nẹ́bí dìde tàbá àbílógbó lòun nubbi nubbi à ní pé wọ́n sọ́dà nẹ́bí tóun náà gba wáhàyí látọ̀dọ̀ màláìka tí màláìka ń gba nǹkan wá látọ̀dọ̀ ọlọ́run sọ́dà nẹ́bí ó kọ́kọ́ gbọ́ onípa nàbí ìbẹ́nu ọgọ́rùn Hira àyè kan ní títà máa ń lọ rí táwà ń bẹ́ẹ̀ tí gbogbo èèyàn bá ń ṣẹbọ tó ń ṣe nǹkan ní ànábì ó kú gbogbo náà lù ú yóò lọ nu bí ìhùn àpáta yìí ìbẹ́nu mọ́kàdùn ní ànábì ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kàn máa ronú pa ọlọ́run ló máa ronú pa àwọn tọ́lọ́ wọn bá ń ṣe àmọ́ àìgbé dídé ṣàdédé ló wá rí ẹni ọ̀hún náà tí yóò sá sọ yìí pé ẹ̀kọ́ máa kà máa nàbí kọ́ rẹ̀ ntí ni máa kà ní kankan máa kà nígbà tí wàá lámọ́lẹ̀ ló bá dé ẹ̀kọ́ bísí rabbika alladhi khalaq níbi ẹ̀hún àtàánú gba tí ó gbìyànjú ẹ̀ díẹ̀ díẹ̀ kọ́kọ́ wá ní kí ni ẹ̀kọ́ gbólóhùn ẹ̀yọ kan tó kọ́ wá náà lùkùrọ̀ ánì ẹ kọ́ máa kà máa kà ìní nǹka ìní nǹkan kà ẹ kọ́ bismi rabbika alladhi khalaq níbi ànábì tí wàá máa lọ́rọ̀ nù. ìgbọ̀rọ̀ débẹ̀ yẹn tó débi iqra bismi rabbika alladhi khalaq خلق الإنسان من عرق اقرأ وربك الأكرم قلت اقرأ بكوا الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم هنا نقول at this point ìbẹ̀rù dé bá nàbí ìbẹ̀rù ṣe kí ni jama ìbẹ̀rù dé bá ti gbá nàbí dìde ló ti ṣẹ́nu bá ti gbá nàbí dìde ní kí ni jama ló ti ṣẹ́nu ọ̀rọ̀ arábìtì sọ pé mi ò mọ̀ kankan ní kankan náà ti máa ń kà nǹkan òye mi tura ànábì kò máa kọ oye gíní jibril wa bẹ̀rẹ̀ sí ni pé tí ó máa kà sílẹ̀ ní iqra bismi rabbika alladhi khalaq خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ìgbọ̀nrán débì yìí tá ànábì wo kérú kí ni lẹ́sẹ̀ kan náà ànábì bá délẹ̀ ànábì bá lọ anábì lọ anábì lọ lílọ tá anábì lọ́jọ́ náà anábì padà ó padà lọlé anábì padà lọlé ó wá padà lọ sọ́dọ̀ ìyàwó ilé rẹ̀ ìyàwó tá anábì sì níjọ́ náà ní Khadija Khadija tó bí ń tó kọ̀wáyé Khadija tó bí ń tó kọ̀wáyé. رضي الله تعالى عنها وعن زوجات النبي صلى الله عليه وسلم أمهات المؤمنين ìgbà anábì ó padà lọ lé yẹ́pẹ̀lì anábì padà sílé lẹ́bi tí ń gbọ́n tánàbì gbọ́n tánàbì gbọ́n ibi anábì tí ń gbà anábì wọn sọ lókọ̀ níjà pé ah níbi mú wà níbẹ̀ mú wà ní ọgbà ọ̀ṣẹ̀rá tí mo wà náà ni ó àbábí mo ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ nìkan ti dénú ló bá ń sọ pé kà ẹ̀kà ó sì ní màkà ó wá ń sọ ńgbà tí ń sọ Khadija sì ní ìyàwó ni lọ́dọ̀ ànábì lóòótọ́ àmọ́jọ́ orí rẹ̀ jù ànábì lọ. ìgbà ànábì sọ gbogbo tó ṣẹlẹ̀ ó wá fà ànábì lọ́kàbalẹ̀ fọ́kàbalẹ̀ ó àpẹẹrẹ lára àpẹẹrẹ tọ́ ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ náà tí kọ̀díjà fi ń fura pé ẹni yìí ṣàyẹ̀kúnnù láwùn ṣàlà nǹkan kan tí wà tẹ́lẹ̀ yóò jẹ́ lọ́la àwọn nǹkan ń gan ni lórí fún ànábì sọlọ́lá àlùsọ arábìsì ti ń ta àwọn nǹkan mèremère nù lù tó ti look different sódé yígbà kọ̀díjà rí yòó náà wà fún ànábì lọ́kàn balẹ̀ kódà ńgbà tó sọ̀rọ̀ ó ní àfṣe ìrànàbì kò sí wàhálà oníjọ́ sì mọ̀ ní pé wallahi olùkúrú abúra la yukhzika Allahu abada ah, bí ọlọ́wọ́ bá ti ẹ̀yẹ pẹ̀lú yẹn kìí sì wọ́ àbúrò lè kàn wọ́rí ànẹ́bí ìyẹn kó lè dẹ́rù bá ọ̀ ìdí ni pé ìlẹ́kẹ̀lá tẹ́sílù rahim èèyàn tó ní mọ̀ sí ọmọ ń pẹ́ pípọ̀ ni wàtá sinokol hadi ọ̀yẹ́ parọ́ òdodo tádánwò bá dé báwọn èèyàn ọmọ wá bò lọ́ti lọ rèé kí ọrẹ ara rẹ̀ bọ̀ wá ló wàhálà tẹ́ni wọn bá lè rí rí wàbìrínú alánàwá ibi dáa kò sábúrú àbínú sígbà tó lè báwọn èèyàn ọdún táwọn èèyàn bẹ ẹni àdáni ìlú ẹ̀kọ́ làbọ̀ àdánwò gbà ń tẹ́lẹ̀ rí yóò lè tó ọ̀nà ọkọ̀

ní ànábì ti ń gbẹ́ ọ̀gá ní kíni yá ayyuha al-muddaththir yá ìwọ tó ń daṣọ bóra ń dọ́ sí ń gbọ́ orí wa tó ń tó ń tó ń daṣọ bóra tó ń tuntun mú ọ kíni qum fa anzir jẹ́lẹ̀ jẹ́ jẹ́gbẹ́tọ́ ti qum fa anzir ìjẹ́ màlọ́ọ̀dẹ́ kìlọ̀ fún gbogbo àwọn aráàlú yìí má gbọ́dọ̀ bọ́lọ́wọ́ bá wúrogún mọ́ níbi bọ́ ti ọ̀nà tẹ́gbà gbà nábì ìdí ló ti sẹ́nu solobia pé aya tó kọ́kọ́ sọ̀kalẹ̀ ó ní aya ẹ̀kọ́ aya tó sọ̀kalẹ̀ tẹ̀lé ni yá ayyuhal muddaththir wàdìkún fàánù látẹ́mùnọ́nù wàsíyábàkẹ́ wàrọ́dìdà wàlàtẹ́mùnún wàlẹ́rọ́bìkẹ́. bá a ti gbá ìnáwó ìdìbò nù bá a ti ṣe láti ìnáwó ìṣẹ́lẹ̀ àmọ́ láàrin bí a ti sọ̀rọ̀ kọ̀díjà yìí ẹjẹ́ akọlù bọ àwọn ọ̀rọ̀ tí kọ̀díjà sọ ń gbà táwọn ayá yìí sọ̀kalẹ̀ yìí ẹjẹ́ alọ rí gbogbo ìṣẹ́lẹ̀ àlẹ́wà Muhammad anábì jẹ́ tó ṣe pé ní gbogbo òlu mọ́ká ní tán anábì mọ̀ lólódodo yẹn kò tí ì máa gbá wáyé kò tí ì dòjíṣẹ́ ọlọ́run wọ́n ti máa anábì lólódodo wọn wọ́n ti máa nẹ́bì lẹ́nu ẹni lóòótọ́ àwọn àlùfáà dámọ́sí aláàkánlẹ̀ ní mímọ́ àwọn ìwà àtijẹ́jẹ́ ànẹ́bì tí ń ti ń bẹ lára ànẹ́bì ká tó gbèrè ìlú ìṣẹ́ ìjó kàn wá fáàmọ́ pọ̀ sí rẹ̀ mẹ́ sọ pé mùsùlùmí rẹ̀ ní kó mọ́ lọ́gọ́rù ìrà ṣé ó wá kàn wá kíkà àná mọ́ lọ́gọ́rù ìrà wọ́n ní gbogbo pé káyé ànẹ́bì kó tó di ipa àárín jẹ́ alẹ́ mẹ́kọ̀ọ́ mbẹ́ ni ẹ̀sìn kọ́ làá mọ̀ mẹ́rin alimukini alimẹ́kọ̀ọ́ gbèsè ayé tiwa náà àmọ́ ẹ̀ àlimúpẹ́ e tiwa nígbà tá a dábìgbà mọ́ tí mo ti wá tẹ̀sí fún wa àlimẹ́sìn bẹ́ẹ̀ kí ló fà á ní pé àìsí ìrànṣẹ́ àti ní tó bá tẹ mọ́ kọ́ọ̀tì rẹ̀ a pé afẹ́pẹ́ nílé ọlọ́wọ́ á àwọn ìkẹ́kẹ́ pàdé náà nígbà náà anábìwájú ẹ everybody ti mọ́ lódodo kódà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún náà nílùú mẹ́ta kàábà tá nàbí ibrahim àtọmọ rẹ̀ kọ́lẹ̀ kàtàwọn ti sọ di yúùsà ìbò dáhání kan àgbàrá òjò dé níta gbogbo ẹ̀rú àwọn afẹ́ tún mọ́ ìgbà wọn tún mọ́ tán tún mọ́ kódà àwọn ní ara ń tó fa bìkan nù lára kàábà tó ń pè ní ṣéjúrì ismail a máa ní lọ́bẹ̀ Allah bàdìjọ́ mi tọ́lọ̀ bá gbà wá láàyè. ìgbọ́n wọn túmọ̀ àwọn afẹ́ gbé hajarul aswad sáyé rẹ̀ alhajarul aswad tán ni a máa ń sọ́lá wọn sàmú tata rẹ̀ wà lìjọ́ náà àwọn afẹ́ gbé e padà sáyé rẹ̀ tó wà ṣáájú kí àwọn tó tún kọ̀ wọ́n. ọ wá kú pé ta ni ó gbé e síbẹ̀ ta lẹni náà tí ó bá gbé e bẹ́ẹ̀ kálukú wa ni a. Ah, ẹnìkan ò gbọ́dọ̀ gbé sáàyè rẹ̀ padà àtẹni tó bá jẹ́ pé ìmọ̀ ń sòótọ́ láàrin wa sallallahu alaihi wasallam ìjọ náà wọn rẹ lò ní ìpanupọ̀ lé lórí àbídání àbàdàbí aránṣẹ́ pèlè ẹwà tàbá ṣùgbọ́n tàbá fẹ́ lò ibi a ti sọ ọ́ tàbí sọ ọ́ anábìlá náà wà ka kábàlì ah ìdá ja náà olóde ja já alámi já sọ́ọ̀dì já alámi bẹ́ẹ̀ ah olóde àlò ẹnu wọ́n sí àgírí lẹ́ẹ̀kan náà ló lálò tọ́tọ́ wa mọ́tà anábì ṣe sọ́lá anábì ṣe onígbèrè anábì to jora rẹ̀ lọ́tọ̀ anábì wasi wá sí pé àwa náà lọ́dọ̀ lọ́dọ̀ nígbà sọ bẹ́ẹ̀ pé kò ebi èmi ogbóyin náà lè yọ ọ́nú wa kan ẹ̀bá ń bá sọ láńláwọ̀ wá máa sọ níbi anábì wá bí alhajar aswad ó wá fi sáàrin aṣọ ìgbó wá fi sí ó wá nítọ̀ ìran kọ̀ọ̀kan nínú ìran àwa lárúbáwá mọ́mọ́ká gbogbo wa láàjọ bí ajá lọ aṣọ àdùsá yẹn ìyẹn kò ní sí ẹ̀mọ́mọ́ wa ẹ̀yin lọ́lẹ̀ mọ̀ pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam alápàlẹ́ ni alápàlẹ́ tó jẹ́ náà ló fi rí kọ̀díjà kọ̀díjà ìyẹn ńlá nínú ìlú kọ̀díjà ti lọ́kọ nínú òótọ́ kóra àwọn kan ní òtàn wọn lọ́kọ kan ló nírí àwọn kan ní òtàn wọn lọ́kọ méjì ló nírí kódà wọn ló bí ma ìtàn gbé wá bá wọn àmọ́jọ́ náà ah, ọkùnrin tí ó sọ fún fẹ́fẹ́ kọ̀díjà ọ̀nìbọ̀ ti jẹ́ anábì wa wá fẹ́ bá kọ̀díjà ṣiṣẹ́ nígbà tí yẹn gbá yẹn ló ṣiṣẹ́ ní kọ̀díjà ti gbà nábì rẹ̀ bọ́sá nábì ó tó dé kọ̀díjà jẹ́ nìkan jẹ́ pé ọjà bísíǹsì ẹ̀ tó ti gbajúmọ̀ ní mọ́ká yóò lọ lẹ́ sáàmù lọ́kọ́jà wa lọ lẹ́ báyìí lọ́kọ́jà wa ó wá fẹ́ ọmọ ṣẹ́ rẹ̀ lọ sáàmù àsìkò lànàbì pé ó wá ní ká nàbì àtẹni wo jọ lọ ọmọọṣẹ́ rẹ̀ jọ́nà náà ń pè ní mẹ́sàrọ̀ kí n gbé ẹ̀pẹ́lẹ̀ ẹ̀kan sí ẹ̀pẹ́lẹ̀ ẹ̀kan sí. Ànábì àti mẹ́sàrọ̀ wá sòwò lọ ilẹ̀ sáà lórí ìrìn àjò ẹni mẹ́sàrọ̀ tí wọ́n rí pé ah, ẹni yìí ilé yìí ṣe yẹn lásán ló wá rí nǹkan mìírí mìírí bí orin ká ànábì lámàá náà ànábì jó lóòótọ́ ànábì oríṣi olábòsí ànábì oníkẹ́ni mọ́ni ànábì oníkẹta ànábì onítẹ̀m̀bẹ̀lẹ̀kún ànábì oníwà jàmbá ànábì lọ́rọ̀ tó dá lẹ́nu ànábì yìí sọ lọ́rọ̀ kọ́rọ̀ ànábì yìí máa sọ̀rọ̀ jàùjàù ànábì yìí máa sọ̀rọ̀ bàjẹ́ kò èrò kò bá kó tó dàbí pé ah, ẹni yìí yìí tó báyìí

wọ́n a lọ rí sọ fún kọ̀díjà pé ọkùnrin tẹ́ ní àjọ lọ yìí ilé yìí sì yẹn lásán o nti mo rírì nti ndí ọjà tá a lọ yìí jẹ́ àmọ́ kọjá bẹ́ẹ̀ báyìí ló ti ṣe báyìí sọ pé ọmọ tẹ́ ni ẹgbàá jíjẹ́ o èyí tí mẹ́tàrọ̀ ń sọ fún kọ̀díjà nù ọ̀tọ̀ tí kọ̀díjà ń bó ti ń kọ̀díjà irú eléyìí náà ló yẹ kó jẹ́ ọkọ̀ fún yàn ànábì ń bẹ lọ́mọ twenty five years lọ́dún náà àwọn mítà kan wọ́n ní éèjì kọ̀díjà lọ́dún náà is forty years ọdún yìí ló gbà lọ́wọ́ ànábì sùn ló àwọn míì alhafiz alhajar alasalara ayi rahmatulah wọ́n gbẹrọ ilé òkú pọ. àwọn ní mo ṣe àjọ náà náà àwọn táwọn àlùfáà mi sọ. So, wọ́n ní lọ́dún náà bóyá gbogbo ohun tí Khadija fi ju ànábì lọ kò tó bá wọn. àwọn wá ní éèjì jọ náà bóyá twenty seven ni or twenty eight tó kàn gbàgbé ọdún mẹ́ta àwọn ọdún méjì lọ́wọ́ àmọ́ ìdí gbajúmọ̀ tó gbajúmọ̀ ní kíra tó gbajúmọ̀ lẹ́nu àwa mùsùlùmí ó ní pé ogójì ọdún lè kàn ní dáwà ìgbọ́nà àmọ́ ọmọ ogójì ọdún tó sì ṣe dáadáa yé ti báwọn obìnrin ti lora wọn kò kùnú láyé lónìí tọrọ ọmọ twenty years ti dábí àwọn ọmọ twenty five years wọn ti wọ́n ti bí gbogbo ọmọ ilé ayé rẹ̀ sẹ́yìn abẹ́ tó bá lora rẹ̀ dáadáa kó dàgbọ́dọ̀ ọmọ fifty five years ẹ máa wọlé ọmọ thirty years yìí kọ̀ dídá tó ní lọ́dọ̀ ìgbà náà bí náà wá fẹ́ kọ̀ dídá anábì náà wá bá Khadija níyàwó rẹ̀ níyàwó tó ní tẹ̀lá níyàwó tó mọ́kọ́ málù ó wá dúpẹ́ Khadija fi ń bímọ kíní bá nàbí ó bímọ kíní bá nàbí ó bímọ kẹta bá nàbí ìfẹ́ Khadija náà ó padà wá gbẹ ìyá ànábì débi pé ànábì tẹ̀sí sáyẹ̀sì láti mọ́ fẹ́ obìnrin ní àfìgbà kẹ́kọ̀ọ́ nígbà jáde láyé àmójútó tàbí ìbọ̀ sọ̀tùmá ó sì kí mú pé dúró tàbí ìbọ̀ adájọ́ òfin obìnrin kódà àgbọ̀ ó tún kú tán adájọ́ òní mẹ́jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu kọ̀dígá kọ̀dígá kọ̀dígá kọ̀dígá níwà ìgbó kú tán anábì tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó anábì ò wá fẹ́ ẹ̀yọ̀ kan mọ́ wọ́n immediately dé kọ̀dígá fún anábì lọ ti fẹ́ sáúdà ìyàwó sáúdà tó ní jùlọ máa ọ̀rọ̀ ìyàwó láwùjọ ara àná ọlọ́mọdé àbáwá yọ mùsùn. lẹ́yìn sáúdà lànàbì wa fẹ́ ìyàlá wa Àìṣà ọ̀dẹ́ ọ̀làwùjọ ara àná. níwà sáúdà náà agbára lànàbì fífẹ́ òun náà yóò ní bí agbá ní sáúdà náà. kódà nígbà tó dáàrin kan òun náà padà fẹ́ máa bẹ̀rù pé ànábì òun ìdàgbà ànábì ní mọ̀bẹ̀ ní ìfẹ́sì fún òun kó máa lá ànábì wa lọ ànábì wa sọ pé òun ní sẹ́wọ̀n mọ́ onígbà ànábì ọ̀gbọ́ ọjọ́ tó yẹ kẹ́ mọ́ wá lò lọ́dọ̀ mi àtọ̀tán àtòru rẹ̀ mo gun aisha kó máa lò ó èmi dákọ̀ fẹ́ rí ìbéèrè á ìyàwó ànábì sọ́gbà bá dálùkì bá dá ló wà á ní dárúgbó gbà náà mọ́ gbogbo ọmọ bẹ lọ́dọ̀ ni ìfà níbi tá a rẹwà sí ẹwà tá a gbé wọnú ọgbà àlùjẹ́nà ẹwà ló ẹwà lẹ́gbà yín sùkú pẹ̀lú pé ọmọ àlùjẹ́nà ò ní kú lẹ́wà ẹ̀rù ojú rẹ̀ tó dúdú bí kíní kò ní bí bá ìjẹ́nà gbogbo kíní tó di ìjà ọjọ́ ojú ẹ̀rù mí rẹ̀ báyìí báyìí ọba dá ìjẹ́nà ọjà àjẹ́ àná yóò sùn wà lọ́sùn ìwọ́n dá ìjọba àlùjẹ́nà ọlọ́sùn wà lọ́wọ́ àlùjẹ́nà annabi sallallahu alaihi wasallam tó wá fẹ́ ìyá wa sauda bintu zama'a tó wá fẹ́ ìyá ńlá wa aisha radiyallahu ta'ala aisha yìí nìkan là nàbí wa ń fẹ́ lọ́mọdé ṣáájú aisha kò fọ́ lọ́mọdé ní kò nígbà ìṣọ̀ lọ́mọdé tó ń pa sọ́dọ̀ ẹ̀jẹ̀ pé bí ó ti lọ́kọ̀ kan abọ́kọ̀ sauda àkókò náà tó dàgbà àti lọ́kọ̀ ní aisha lọ́mọdé lẹ́yìn aisha kò tó wá fọ́ lọ́mọdé lẹ́yìn aisha radiyallahu ta'ala anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí jẹ́jẹ́ wá fẹ́ Hafsọ Hafsọ ń lọ mọ sí Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́la àlùmọ́ àìsàn àwọn ọ̀dọ́ bákan náà lẹ́yìn Hafsọ anábíwá fẹ́ Zainab bint Khuzaimah ابن الحارث رضي الله عنها عن زوجات النبي صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà náà anabi wa fẹ́ umu salama tàbí ọmọ wa umu salama tọ́lú umu salama náà lọ kọ́ kí ló ń kọ́ umu salama ọ̀gá. ya ahla sunna alusunna tí o mú kọ ya rẹ ẹ mú kọ ya yìí lọ torí ya àwọn azuwájú wà ìyá wa làwọn yàrá nàbì sọ̀rọ̀ náà tí wọ́n wọ́n yẹ kí wọ́n bí ọdún lóko mọ́mìnira gbọ́dẹ̀ ah ìyá bàtà ìlànà pè wọ́n ní òmùkọ́ wọn Ummu Salama radiyallahu anha orúkọ rẹ̀ ní Hind bintu Umayya Hindun bintu Umayya. ìgbàdá anáduwa fẹ́ Ummu Salama anáduwa fẹ́ Zainab bintu Jahsh Zainab bintu mélòó báyìí oníṣòwò Zainab bintu Khuzaymah àti Zainab bintu Jahsh radiyallahu anha. lẹ́yìn náà dábìí ẹ̀sẹ̀ wá fẹ́ Habiba Ummu Habiba Ummu Habiba ó kọ tiẹ̀ kí ni Ramla kí mo pé Ramla àwọn akájú lòun náà pé hindu lòun náà jẹ́ àmọ́ ètò lálàáfíà nílé àwọn akájú Ramla ló kọ rẹ̀ àwọn akájú náà ní rẹ̀ wà àbí lẹ́yìn rẹ̀ wọ́n gbọ́ wá pa tó jagun Khaybar ó wá padà wá fẹ́ Sọfíyà Sọfíyà tó fi tòṣe yẹn nìkan akọ̀tàmù radiyallahu anha lẹ́yìn náà ó wá fẹ́ Maymuna bintul Harith Maymuna bintul Harith Maymuna yìí ni ìyàwó gbẹ̀yìn fún àdéhùn Muhammad sallallahu alaihi wa sallam. àwọn bá nàbí gba tí wọ́n ń káyàwó rẹ̀ dá ń káyàwó rẹ̀ dá ń káyàwó rẹ̀ gbogbo ọmọ tá nàbí bí láyé gbogbo tí mo gbé gbogbo ọmọ tá nàbí bí láyé kọ̀díjà ló fi fà nàbí kọ̀díjà ló dédé mi ó fi fà nàbí. ìyá ló fà jọ kan ìyá làwọn ayé dàbí ìrìnkù àwọn náà nígbà nàbí bí ẹni wàá ló gbọdá fọ ọ kọ̀díjà kódà kan anábì tó bá tún pẹran tán yóò tún wá gbé odidi tẹran ọ̀rẹ́ kọ̀díjà tẹ̀ ń bẹ tán tó kúlóòtù nígbà tó ń bẹ láyé yóò tún wá ní ẹ̀bá àti ránṣẹ́ sọ̀rọ̀ ìyàwó ìyẹn ìyá lájà ìyá ìwọ́n ti wá ní ìwọ́n ti wá ní kọ̀díjà kọ̀díjà kọ̀díjà ní kò jáde láyé náà ní sọ́rí kẹ́yẹ̀ ń fẹ́rẹ̀ yàn ọlọ́run ló bí ìfẹ́ Khadija sí mi lẹ́mi ohun wàrùn dínkùtù mi ní alùwàrà kódà olóbi tó bímọ fún mi ṣé ìwà ẹ̀jẹ̀ tó bímọ fún mi ìwà nípa yẹ gbọ́dọ̀ tá àbẹ́bí sọ yìí àbẹ́bí sọ táwọn amẹ́lẹ́lẹ́ tọkùnrin ó bá sọ wíwẹ́ tó gbèrè gbà níbi rẹ̀ kìtà lábù bí ṣe ìwọ bímọ fún mi síbẹ̀ ló bímọ fún mi rè gbọ́dọ̀ yìí náà ó tún júwe báwọn ìyàwó àdìlẹ́bí ẹ̀mí wọn náà ndé ọkùnrin ní ìbá sọ wíwẹ̀ fún mi lóbi ilé sọ́mbẹ̀ béèrè ẹ̀ nítorí pé àwòrán tó mọ fún yín náà làwọn adẹ́ni yẹ̀yẹ́ níwà tí dáadáa bí jìbẹ́ sọkọ̀ táwọn bẹ́ẹ̀ ká bíìtì ni pé ah, kí ló jẹ́ fẹ́ràn rẹ̀ tó báyìí àkọ́kọ́ ọlọ́run ọba ló mú ẹ mọ́ ìfìdẹ́ rẹ̀ sí mi lẹ́nu ní option. ẹlẹ́ẹ̀kejì bá tó ariwo bojú wẹ̀yìn àwọn ọmọ tí bá ń kà láyé lónìí àwọn ọmọ rẹ̀ ni wọ́n. inú ọmọ méje tá a kà ọmọ kéje ìyá rẹ̀ òsínú àwọn dáka ilé rẹ̀ torówó ètò ìyàwó ọ̀fíṣẹ́ ẹ̀rú ni látàlẹ́lú àmọ́sọ̀lá àmọ́sọ̀lá àmọ́sọ̀lá yóò ní máa ń yá wọ́n pè ní máa ń yá tòun kìtì yá ìbọn Egypt ló ti wá olóbi ọba àgbẹ̀dọ̀ olóbi ìbọ̀lẹ̀ ala kulli hal anjuya nígbà Muhammad náà sallallahu alayhi wa sallam máa dábì sí ìgbésí ayé bí afẹ́fẹ́ yàwó nìyí anabi ti bí ma obi akọ ó sì tún bí anabi bí abo àwọn akọnu ọmọ anabi ó ní alukaafu gbadumọgba anabi ní abulukaafu anabi ti kọ ọsẹ anabi sì bí ibrahim anabi kí ni jama ó ibrahim bákan náà anabi sì bí. ماذا عبد الله kódà wà kọ́ yóò lọ́wọ́ jọ̀wọ́ anáyọ̀ àti ọmọbìnrin ọmọbìnrin ló wá wà tó mẹ́rin ẹni ó dàgbà jù láàrin wọn òun náà lè Zainab Zainab bint Rasulillah sallallahu alaihi wasallam anábì ti di Ruqayya Ruqayya yìí ni ọ̀pọ̀tọ̀ máa níbi àpá nìkan kọ́ fẹ́ lọ́bí ọ̀la ọ̀tá ara rẹ̀ bákan náà lẹ́bi tó Fatima bákan náà ànábì tó bí Ummu Kulthum Ummu Kulthum yìí tó ní Usman padà bẹ́ nígbà tí nǹkan yà jáde láyé alákùnrin ha àwọn ọmọbìnrin mẹ́rin ni wọ́n àwọn ọmọkùnrin mẹ́ta àmọ́ ìmọ̀ abẹ́ ìmọ̀ abẹ́ ni pé gbogbo àwọn ọmọ tá ànábì yìí ẹni ó gbẹ̀yà ànábì nu wọn ó ní Fatima ó ní kí ni àkójọ náà. على كل حال. ọlọ́mọ sábà wà sílẹ̀ tó dájú anábì nù sallallahu alayhi wàbálàdúhù pàtàkì àtànábì àtàwọn ọmọ àtìyàwó rẹ̀ yìí ìlú ànábì mọ́kà ni mọ́kà náà ló sì bí àwọn ọmọ sí mọ́kà ló sì kí ni gàmá bí àwọn ọmọ sí torí mọ́kà ló wà àti ọ̀bí dá òní wọn ìgbà náà wọ́n wá gbé dìde ọlọ́run wá gbé dìde ìnàdára sí àárín ṣe pé kó máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn pa ìgbọ́lọ̀ wọn. bó ti wá ṣe àmìgárò àárín ṣe bẹ́ẹ̀ náà ni kó wá máa ṣe àdáwátú ìlà máa sọ pé káwọn èèyàn máa ṣe wọn mọ́ kọ́ ọmọ wa pè wọ́n lọ bí kán mọ̀ èmi ọba ní ẹ̀yọ̀ kan ẹ̀rí yìí wá lọ́rọ̀ ọlọ́ọ̀bá nìkan látọ́rọ̀ ọba sọ pé ayé àtọ́lọ̀ mi ní kò lọ lórí iṣẹ́ rẹ̀ yá ayé halimu jẹ́sẹ̀ aṣọwọ́tọ̀ ìdásọ́ bóra ìdílé máa lọ ní títì lọ wàrọ̀ bákà máa títì olúwa rẹ̀ ní kọ́ máa títù yòó olúwa rẹ̀ kọ́ هنا نذكر فائدة لغوية بلاغية ẹja àmàǹfààní ló bá ti jáde bẹ àǹfààní àwọn oníbàdàbọ ìmọ̀ bàdàbọ mẹ́ta ni àní ẹlmọlùbàyà ẹlmọlùbàáni àti ẹlmọlùbàbẹ ẹlmọlùbàbẹ láti máa ń fi gbólóhùn lọsọ kíní kan wá ṣẹlẹ̀ láàrin ìlú àyàkà ọdọ àwọn ẹlmọlùbàbẹ wọn ń pè kíní kan ní àkọlù àdébíyàn bíi lára táwọn lárúbá ti gbé tọ́kì tàbí mẹ́rin ìbálòpọ̀ rárá pé ẹ́ eléyìí sọ̀rọ̀ èèyàn kìí sí ọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n àwọn nǹkan tó mọ̀ ní ìjìnlẹ̀ bí wọ́n wà lọ́rùkọ̀ náà ìjìnlẹ̀ ìdè kan wà láàrin jọra wọn wọ́n lọ́rọ̀ kó àwọn pátápátá bẹ̀rẹ̀ tí wọ́n lọ sínú sínú sí ìgbà kan bẹ̀rẹ̀ àbí wọ́n lọ́sọ̀gbọ̀n ọ̀rọ̀ ìlú ìmọ̀ jamal lọ́gbà àwọn onígbò ìbàdí ìmọ̀ ṣe kí ní kẹ́lé alkọlù alẹ́kínlógé kìí ṣe alkọlù mọ̀ká ní lọ́dọ̀ àwọn sọ́dún àbí alkọlù tọ́dúnmọ̀ náà nígbà inú ìlà kìí ṣe yíwọ̀ alkọlù tọ̀dọ̀ àwọn onígbò ìbàdí ó ní pé kọ gbé lárúbáwá kalẹ̀ báyìí àwọn ará fi tọ́ lò tọ́fi tó tọ́fi tó tọ́fi tó lárúbáwá rẹ̀ kalẹ̀ tọ́fi tó láti ká ní ọ̀rọ̀ tó sọ ará fi tẹ́lì ló wà mẹ́ẹ̀ bá tó wà ní sẹ́kọ́ndì kí lòun bá harfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń third to the last kí ni aláàtẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rún kí ni kí ló wà láàrin méjèèjì àìsẹ́ bá kà pé rọ̀bákà fàkàbí wọ́n lè ká látẹ̀ pé rọ̀bákà fàkàbí lọ́wọ́ láti náà rọ́ ló gbẹ̀yìn sẹ́kọ̀dù black bá àtúgbà ṣe gbà arábí ọjọ́ ìjẹta cap tọ́tù ní láti náà cap inú wà láàrin méjèèjì cap tó bá gbé rọ́b bàtà bàtà bèèrè ọdún lè kálá tẹ́lẹ̀ yìí kó lọ́n fi ìfàlà ẹ̀ gbogbo bí wọ́n rẹ̀ kó lọ́n fi máa rà fi ìfàlà máa kọ́ sínú òwe rẹ̀ kọ́lé nígbà tí ọ̀rọ̀ tó wà náà ní pé wà kó lọ́n fi ìfàlà kí ń jẹ́ sípàṣọ́ àbí abẹ́lò ní pé kó lọ́n ìfàlà tí wọ́n náà bá fi kọ́ tọ́ tí wọ́n náà wà ọ̀rọ̀ awúrú tá a ṣe nísìnyí níbi ọ̀báká فكبر والله القرآن كتاب عظيم القرآن معجز من علم البدع فعلى كل حال إذا ولوم الله كوضع الإنسان باله على يلي قرأ الله سبحانه وتعالى قل يا أيها المدثر مقوصون تشمولا قم فأمر إن جل وما تكره وربك قل وعليك وما تكره jìnnà tí ó rí dáadáa ولا تبلغ تستكبر ولربك فاصبر طب ومعنى قوم abáni ìtumọ̀ ìdílé ọmọ ẹ̀sìn kìlọ̀ ní pé máa lọ kìlọ̀ fáwọn èèyàn kúrò níbi ká máa mọ́nà ọ̀rọ̀ ọ̀rọ̀ kó wa máa wá pé àwọn èèyàn lọ síbi ìmọ̀ tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba rẹ ni ọmọ gbé tóbi ayé àbí mu bìtàwọ̀ṣe máa gbé tóbi pẹ̀lú kọ́ ọmọ sílẹ̀ yọ̀ọ̀kan aṣọ rẹ̀ jí ó mọ́ ọdúnmọ̀rẹ̀ rẹ̀ pé fọ gbogbo iṣẹ́ rẹ̀ mọ́ kò ní ìbọ́nà ọba ológun wọ́n rújì dáfà àjò arújì al-asnam àwọn òrìṣà ìwá yẹ òrìṣà lójì ní pé tàbí pàá sí ìkálàwò sí máa àwọn tí bá ti ń ṣe àtún àti òṣàfúnra rẹ̀ káwa ti sóòlù wọn pé àwa ò bá wọn kiri ìlú kan bẹ́ẹ̀ tẹ́bí bá dà wá pọ̀ àkọ́ra wa lẹ́sẹ̀ bí bílu bá dà wá pọ̀ àkọ́ra wa lẹ́tọ̀ ìlú bá dìbò bá dà wá pọ̀ àkọ́ra wa lẹ́tọ̀ àdúgbò bí ìjẹ́ òbí ìjẹ́ bíbí ní bá dà pọ̀ àkọ́ra wa lẹ́tọ̀ àmọ́ àní bá wọn ṣe é. wọ́n ló wá lọ ojújú ọdún mẹ́wàá báyìí tí fi ń pèsè lọ́sí ìtọ̀fẹ́ tí fi ń pèsè lọ́sí mọ́ra àtàwọ̀fẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá orí dàbí ẹ̀yìn ọdún kẹwàá tó pariwo kan ẹ̀yìn lọ́lọ́mọ bá wá ní káàdẹ́bí ogun sọ́mọ̀ lọ sọ́mọ̀ káàdẹ́bí gùn lọ lẹ́yìn ọdún kẹwàá tó fi ń pariwo kan ẹ̀yìn ìgbà ibẹ̀ náà tẹ̀ wá sọ ìyẹn wákàtí márùn-ún lọ́nà rẹ̀ ìgbà dábì ti sánmà ìgbà dábì tó kéde tó ti sánmà kó tó dé sánmà kó kọ́kọ́ ṣe àìsàn ó ní ìrìn àjò tó rìn láti lu mọ́ká lóru náà wá sí alimọ́dúnrún àkọsọ. tó ìgbà ó dé bẹ́ẹ̀ anábì kírun fáwọn anábì ọlọ́run anábì tó kéde jọmọ́ ó dàbí kẹ́lì kan sọ kìíní kan pa àwọn láàrin But àwọn àlùfáà àwọn ti pa àwọn èsì tó ní ìtumọ̀ lórí ẹ̀kọ́ lè jáde lẹ àlù lè àtúndẹ̀ wọn ọlọ́run sọ̀tọ̀ àwọn àlùfáà àti fèsì náà máa sọ wọn lẹ́sùn tó ní. tẹ́lẹ̀ ànẹ́bí wa ń kó sẹ́mẹ̀ ìgbó tí sẹ́mẹ̀ tó dé sẹ́mẹ̀ fi di jìbì nínú dáàrí kan nínú ìlọ́mọ́ èmi ò gbọ́dọ̀ kọjá ìyàmúlúwa lórí ìlọ́wọ́ bàánẹ́bí wa lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ bá ṣe wọ́n lọ́rọ̀ ẹ̀ irú tó wá gbé bá ìjẹ́bí ìjọ lẹ̀ níta ní sí sábìlì dùn àsùn mọ́tò rẹ̀ ṣá kò yẹ kó jẹ́ máa rìn fífítì làbá lọ sí lójúmọ́ bóyá ibi tààtì tààtì nìyẹn làbá lọ sí rìn àtàwà táwọn ti rí àmì rìn ṣùgbọ́n lójú ọdún fún àwà olóòrùn láti sáájú mi lè abẹ́sí òfin láì 25 hours sọ ìpé yóò lágbára wọn ìgbà abẹ́bí ti gbà òun náà ti gbé ìlà ibi yóò lọ bí mọ̀ pé experience níbi iṣẹ́ dáhàwà kò lágbára ìmọ̀ lànàbì ní látọ̀dọ̀ náà ṣe ń gbà wà táwọn èèyàn rẹ̀ mọ́ lọ sí ànábì ń dìbò bẹ́ẹ̀ ìgbó wá dé àárín méjì lọ́wọ́ pàdé ànábì wa Mùsá mo lọ sí ìgbó ọ̀dọ́ lọ sí ló ní ọjọ́ lámọ̀ sí mu apàtí máa tó wá padà lọ́dọ́ lọ lè bẹ́ẹ̀ tí kú wọ́ọ̀dì tọ́lá lọ́dọ́ bẹ́ẹ̀ lọ́ba èmi ti wọ́n bá tó sí ọ ní ó sì lé ní ìdí ìsan tó tó bá ìdí wọn jẹrọ ẹ̀ ṣe tọ́ ọ bá lọ wọ́n lè wọ́n kìí àmọ́ padà lọ rí fọ́lọ́ sọ fọ́lọ́ kó wọ́n di wọ́n náà lọ́dún ṣùgbọ́n lọ́dún dákú máa ń dìbò wọ́n lọ́ọ́ ní ọ̀dà ajá ìwáyà tẹ̀lé máa ìwáyà tẹ̀lé wàá ó kú fọ́tò ọlọ́run ti kò sí táàkì ó ti rọ́dọ̀ mú pé tó àbọ̀rẹ̀ ti kí mú mọ̀ wọ́n ní àbọ̀wà lẹ́gbẹ̀ẹ́ adáhùn tó fẹ́ lọ nígbà ọ̀rọ̀ ní gbọ́ padà wọ́n tó kù sí twenty alábìsọ padà ó tún kù ten padà ó kù five ó tún padà alábìsọ àbí mo bá dé ah, ah, ah. láti fifty ó di kíni àjẹmọgbélé náà lọ pẹ̀lú gbọ́dọ̀ àwọn tí ó bá ní nǹkan ṣe wọ́n ṣe dákọ̀ máa mú ọ̀hún lóòótọ́ ní táwọn èèyàn dúró lọ́rẹ́dà ní ọ̀nà wà nítorí ànábìsọ ti gbà bá ọ̀nà fifty tó gba olè ẹ̀mọ̀ wa kí àmọ́ dáadáa sí ìmìtìlé ni ó fún yín lórí sorry márùn tó gba olè ẹ̀mọ̀ kí àmọ́ dáadáa sí ìmìtì prepare kalẹ̀ lórí fifty òun náà ní ìmọ̀ san yín lórí márùn bẹ́ẹ̀ bá tó náà àmọ́ ẹ̀dá kọ̀tọ̀ náà ṣé gbogbo yẹn náà ni wọ́n kí òun ní ìṣòro tọ̀ ìmọ̀ta pé ìṣèlú méjì wà ní ojú òkú sí yóò mọ̀ gbọ́ kàràmbà ní ọwọ́ ara rẹ̀ awa akíkọ ìwà pàdé ìwà ẹ̀ lójú ọ̀nà ìmáàmù ẹ̀jẹ̀ ọba abẹ́lọ kọ́lọ̀ ṣe ìrọ̀rùn fún wa ibi lè ní wàá ní jẹ́ irú wọn nílẹ̀ máa dàgbà gbọ́ gbọ́dọ̀ àṣẹ amẹ́lò mi bẹ̀ ló tọ́ ọkọ̀ ọkọ̀ mu kó méjì ọ̀pọ̀ òun kí wákàtí máa rà pé gẹ́gẹ́ kó sì kiri jọba ńjọ tó bá di ìṣe tó rí wákàtí máa rà pé kí kékeré níjọba ìbá níjọ náà yìí ó dàbí tó pẹ́ mọ́ lójú rẹ̀ lọ́mọdé yóò tètè máa wákàtí kò rọ àṣùbà àtọ́kẹ̀dẹ̀ tó kó lọ́ọ́ di kírun àṣùbà irú máa ń kú yẹn kí ni ọlọ́kùnrin máa ṣe ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ tán ọlọ́kùnrin máa ṣe wá ní lànàbí wa kó sọ́mà lọ wà fúrí dọ̀tà alẹ́ yìí àwọn adigunmọ̀ kí wọ́n pàtó mara wọn. so ojú ọdún mẹ́ta àwọn ìwádìí ń kírun inú ìlú mọ́ta inú dáa náà bí tí wọ́n ń kírun àwọn gbèsè rí bá tó hàn lè mọ̀ lórí ẹ̀ àwọn gbèsè rí ló jama wọ́n tó hàn lè mọ̀ lórí ẹ̀ anábì wọn mọ̀ sí òun lọ́wọ́ nínú káàbà báyìí ní ìlú haram àdéhùn bẹ́ẹ̀ sọ yìí kọ́kọ́ láti ṣe wọ́n dọ́gba àdébí àdébí tí mo lọ́wọ́ ló kàá bá àbí mi nù hàrà tó fi kàá bá. àwọn ilé ilẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ tọ́ba ilé ilẹ̀ o àwọn tọ́ba pẹ̀lú pẹ́ gbogbo fún gbogbo irun tó fa lára rẹ̀ gbogbo àwọn òjò onímé gbogbo tó kú lára rẹ̀ wà ló kó sí. ọlọ́kùnrin balẹ̀ wà lọ́kùnrin balẹ̀ yìí nà á lè wà lẹ́yìn ó sì lọ yọ kí gbogbo ìdọ̀tí òun nígbà ànábì fi forí kalẹ̀ ní kí ó ṣojú rú báyìí ó sì dáná ànábì lórí ọ̀rọ̀ ìtì sọlọ́nà lọ́wọ́ sàlàyé ló sálẹ̀ tòní lẹ́ kí ni ànábì fi sòrò rẹ̀ nígbà ó dáná ànábì lórí ogun wa fi rẹ̀ ní kálá ẹ̀yọ́ fásitì mọ̀ ọmọ ànábì ló wá wá olówó àgbọn gbogbo dọ̀tún ó wá pọn dànù kó lára bàbá rẹ̀. ìjọ kan náà ọkùnrin dáhùn náà ó pàdé àlàyé gbogbo àná akóyò àlàyé náà ló yẹ gbogbo náà kọ́ ọkùnrin òbò nígbà jẹ́ náà wọn náà fi wọn àgbà fún náà ní òní kó gbé àjánu aṣọwájú sáàyè rẹ̀ wọ́n mọ̀ ní kíkúrò lónìí wọ́n mọ̀ àmọ́ kò gbé láyé láyé láwùjọ ìgbà sọ́rí ló tó bá ti ń báwọn èèyàn tó tọ́rọ̀ ó tọ́ lọ́ta gbogbo ẹgbẹ́ ti máa gbé ọ gẹ̀gẹ̀ wọ́n ti máa sọ̀rọ̀ gbogbo kọlá ńlá ìwọ ní kìnnìkan ìwọ ní kìnnìkan ìwọ ní kìnnìkan ìwọ ní gbá ìwọ làwọ ìwọ ní gbogbo wá bá dáhùn nígbọ́tọ̀ ọba ti báwọn tó tọ́rọ̀ ó jẹ wálé yẹn yẹn ìwọ́n tó wá jẹ́ àfa àmọ́jẹ́ kí bẹ́ẹ̀rù wọ́n bẹ jẹ́ wálẹ̀ wá mọ̀ dọ́wọ́ kó wá mọ̀ dẹ́rùbà ọ́ kọ́mọ wá padà mọ̀ sòwò tó kọ́ kó òótọ́ ọ̀rọ̀ jẹ torí pé ń dẹ́rùbà ọ́ torí pé wọ́n ń bú ọ torí pé wọ́n ń jẹ́ ọ̀nù kọ́kọ́ kọ́ kọ́ bá ní àwọn tó ti mi lé ọwọ́ adarí ti ń yẹ̀ yẹ́ mi ìwọ́n náà wá torí ẹ̀ wá sòdodo ọ̀rọ̀ mọ́ ọ̀dọ̀ anábì anábì tó ti ń pẹ́ lẹ́sẹ̀ tí náà wà ní gbogbo wọn wọ́n panu pọ̀ pé ìwọ ni ọgbẹ́ àlàájáde máa ẹnìkan ti ní ọlá lẹ́sẹ̀ á ìwọ lọ nímọ̀ jù ìwọ ìmọ̀ ah, rẹ á kọ̀ọ̀rọ̀ ẹ̀mú gbélébélé gan ó ti wá ròyìn ẹ̀mú gbogbo ayé tí á bẹ́jẹ́ wo yẹn ó mọ kí gan bẹ́jẹ́ wo yẹn ó nímọ̀ gan bẹ́jẹ́ wo yẹn ó kọ̀ǹfàm bẹ́jẹ́ wo yẹn ó lakọ́ ti wá ròyìn rẹ bẹ́ẹ̀ ọwọ́ abá mẹ́rin náà tó sọ̀rọ̀ tó bá ní à ah, orí ẹ̀ ti di ọmọ bí yóò di ìwọ́n náà wá torí gbólórí rẹ̀ yí ọwájú òdòpadà ìgbà ọlọ́wà dúró à orí ìṣẹ́ òdòdó ìyàwó ìkó mẹ́rin wọ́n dúró ní mọ́tò tí wọ́n sọ̀rọ̀ ìgbọ́n ìyẹn yìí wọ́n ó dúró ìyẹn pé láàrin wọ́n lórí ìyẹn yìí wọ́n sọ̀rọ̀ ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ alhamdulillah wọ́n ká dé pé láàrin náà lórí ibi yìí ni kò yẹ kọ́ ọkọ̀ onígbà bọ́wà nẹ́bí adámọ̀ yìí nínú bọ́lọ̀ ti dá wọn wọn àmọ́mọ́ bá a dá wọn. tó nígbà tó ọba tó wá ń gbọ́ mọ́ ìwọ ojú àjọ́bí mọ́ tó wù àníyàn tàbí àníyàn jùlọ náà ọkọ̀ wáyé náà ni wọ́n ló pàdé ànábì lójú ọ̀nà ọjọ́ kan inú wa bí ànábì wa ló wá ní ìjọba rẹ̀ ṣe kẹ́lẹ̀ ó sì ó sì tùbà lára ó sì súnmọ́ ànábì wọn náà gbogbo mọ́ ìwọ gan wọn ẹ̀kọ́ ni bàtà àwọn èèyàn fojú ànábì yìí ó sì tábà ànábì lójú mo ti tábà ànábì lójú kan tọ́jú sẹ́yìn anábì kan sẹ́yìn báyìí ó dẹ̀ bá sí mẹ́ lọ́rùn rẹ̀ ó dẹ̀ fún má nẹ́bí lọ́rùn ó fún ó fún ó fún bí ìgbà tó fẹ́ fún ànẹ́bí lọ́rùn bá kódà àwọn ẹni tó ẹ̀rẹ̀ ni ó fún dé aṣọ ní pàtàkì aláàtì sọ́rọ̀ ànẹ́bí àbúgbà sí ìlú ayọ̀ ọbẹ̀ pálí ọbẹ̀ tó kàn sí dànù ní ah, ayọ́dé ànẹ́bí wa abọ́kì wa ní àtẹkọ̀tò lóòrùn rọ́jú ṣé pa èèyàn rẹ pọkùnrin kan torí pé sọ fún wa ló gbó tì dákun tó bá wá di ti báyìí bá nẹ́bí àwọn tó ti ń gbà nẹ́bí ní àsọ́ọ́lù àwọn tó ti ń gbà nẹ́bí ní àlàmì àwọn tó ti ń gbà nẹ́bí ní gbogbo tẹ́ǹtì tẹ́padà wá di pé fún fún ọmọ lọ́rùn tó bẹ̀rẹ̀ nípa níjọ́ òwò náà bá ti wà ń kó o pé àwọn ẹ̀ka ti ń yàn lánàá wọ́n ti ń gbé ọ gègègègè wọ́n ti ń gbé ọ ní ìwọ́dà àpá kódà wọn tún níwọ̀ lọ nímọ̀ jù láyé ọdí ẹgbẹ́ pé lọ ní rọ àtúwọ̀ lọ nímọ̀ láti wá ń sọ gbogbo kan gbogbo orúkọ lọ́sí tó àti tó ọjẹ́ wọn níbi fi ọ́ ọ gbọ́dọ̀ sáwọn ibi wàhálà àwọn ànábì tó bá lọ ìlú Ìlọrin kí n ní káàbà wàhálà ní arọ wàhálà ní ìnira ní. ní wàyí ọlọ́wà ní kò mọ kírun bẹ́ẹ̀ tọ́júbájú ní lára ọ̀rẹ́ ànábì dẹ̀ ń kírun nínú ìlú mọ́ta lẹ́yìn ọdún mẹ́wàá bàbá lọ́wọ́ kọ́ lọ́dún mẹ́wàá tán sí parí tọ̀fí kótókó sọ́mọ̀ lọ ó dé láti sọ́mọ̀ báyìí ó yá lọ kírun. ìbá ṣe sábà tó tún lọ àwọn ará àwọn because èèyàn tí ìṣá ìtàn lálẹ́ àmì ìrìn ilé ìrìnsá ìtọ́ lálẹ́ tí ogun ọdí bá ní tí ìṣèjì kárí kó wá sọ́nà ìṣẹ̀lẹ̀ ìgbà tí dé mẹ́ta mẹ́rin kájọ́ tó ti pé ilẹ̀ òun mọ́ láàárọ̀ sí àlùmọ́dà yóò tó yọ lóhun dé padà ìdájú ló wá lọ pé gbẹ̀dí wo bí mo tẹ̀lé láti jẹ́wọ̀ ẹ̀ owó ẹ̀sọ̀ gbogbo ẹ̀rẹ̀ ààrẹ kí n tó tí

alimọ́sílù àtúnṣọ olùwà àtúnṣọ́nà lọ sọ́nà kí ní àwákí ìwọ̀n náà mọ́gbọ́ mọ́gbọ́ sọ́mọ̀ sí ìjì tí wọ́n náà sọ́ǹdì sọ́mọ̀ kẹta olùwà dé sọ́mọ̀ ẹlẹ́ẹ̀keje ó nígbà tó ń dá àríkà jìbì nínú gbòmò ní lọ́mọ́ olùwà lọ rẹ̀ ṣe olódọ̀ ọlọ́run ìwọ náà tó ọba ẹlọ tó wáyé lẹ́nu mi láàrin wa ni olóòlù a ah! kólóòlù mi ẹjẹ ọpọlọpọ ọba ìbọ̀tì a ọdún wa ni a ọ̀rọ̀ yẹn nípa rẹ̀ tó náà máa àwọn àti ìbọ̀ sọ́wọ́n lábàá ní sọ́bì bàtà tó náà ní kí ọ̀rọ̀ ẹ̀wà ìǹtẹ́ ló sọ fún yìí. Ilé ìgbọ́dọ̀ lọ́dọ̀ tí ń jẹ́ ló sọ fún yìí tó sọ bẹ́ẹ̀ fún yìí lóòótọ́ á lóòótọ́ àgbàfẹ́ amẹ́lẹ̀ yìí bó ti wí fún àdá àpárọ̀ à tó bá ti kó sọ bẹ́ẹ̀ fún yìí lóòótọ́ mo ti ló sọ fún yìí ẹ́ a ti gbàrọ̀ náà ni à èmi ò kárọ̀ bẹ́ẹ̀ lẹ́nu rí kò lè parọ́ tó bá sọ bẹ́ẹ̀ àti tí ò bá sọ bẹ́ẹ̀ fún yìí náà rẹ̀ kọ̀ tó bá yẹ kó sọ bẹ́ẹ̀ fún yìí lóòótọ́ bó ti rí lójú sọ fún yín ó ti kú òmọta ó lọ àgbẹ̀dìbà aṣọ ó sì gbà lọ sọmọ ó kọjá sọmọ kejì ó sì yọ lọ́wọ́ sọmọ fi padà wá sí orílẹ̀ ayé bó ti rí nù ó sọ lọ. ìtàbù bá tó lè ṣe àṣìṣe kéèkì olódodo lélẹ́yìí tó sì ń gbà òdodo gẹ́gẹ́ bí ẹ̀rọ yára ní mùsùlùmí irú àwọn ọ̀dọ́ akéjà àdéjì báwọn àdéjì kí mo bí káwọn bá tún jẹ́ tó wá padà pọ̀ lẹ́nu àlẹ́wà Muhammad ọ́n ti jẹ́ mùsùlùmí ní ilé mi gan ẹ̀mọ́ àwọn tààrà ń fẹ́ kúrò àjẹ́ ìpìlẹ̀ àpá àwọn aláìmọ̀tàdà ìpìlẹ̀ àpá ìmí ìgbà ń ta kó bá àjẹ́kù ògbó sọ̀rọ̀ lọ́dún sí ìwé ìlú àwọn abala káyọ̀ ìjà ara káyọ̀ ìjọ̀kúrò àjẹ́kù ògbó sọ̀rọ̀ lọ́wọ́ àbáwọn mùsùlùmí jẹ́ alákòóyè ká ọdún kẹwàá ká ànábì jíṣẹ́ ànábì tó sọmọ ìgbà wo wá sí ló wá gba ìlú bí mo wá kí n orí ọdún mẹ́tọ́ ọdún mẹ́tọ́ lẹ́yìn ìgbà tó ní wọ́n máa kírun yìí àwọn apá aláṣẹ tó ṣe yíra ilẹ̀ ìgbà tí ó kó ṣe yíra lọ sí ìlú màdínà. wàlẹ̀ yìí jọrọ̀ àlè ìsìnkọ́ ìlú bálá ní ṣé ìlú ìlà bálá ní ìsìlá ẹja tó bí ọ̀rọ̀ ìjọ aláwàtà jẹba inṣàlá ẹja tó lò lélẹ̀ láàmú pé tó bá ti ní ọ̀la ìdílé ìlà ìtàhálà níbi ọ̀rọ̀ ìjọ ìkọ́ ní ọ̀la ti bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ aṣọ́nà tó nìkan ọlọ́mọ fún wa ní àgbọ̀yọ̀ ọlọ́mọ sì fi ọ̀rọ̀ yìí. وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك ان شاء الله لا اله الا انت استغفرك واتوب السؤال السؤال one two three four five

àwọn apá àti sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ilé òun ipa sí èsì kan yẹ́rọ pọ̀lọpọ̀ kàtà bá ní táwọn èèyàn bá ń ṣe nígbà tó gbogbo ẹ̀ náà kọ́ ni ọ̀nà ìpìlẹ̀ but níbi tí wàhálà máa ń wà ní pé ó lè wá jẹ́ pé ọ̀tọ̀ níbi ilẹ̀ ọ̀tọ̀ níbi wọ́n ti máa ṣe ọ̀rọ̀ pọ̀pá àárín tó jọ nínú tíra láwọn ayé ìgbà náà ẹ̀rì bí lásìkò tí wà ní ìta bá kọ́ mọ́sálásì a ti ń yọ àyè mímbàrún kalẹ̀ àbí àyè mímbàrún ní sí indikéèkì kìlà ayé ọ̀rọ̀ sóńjọ́ náà tó bá kọ́ mọ́sálásì tán pọ̀pá ni wọ́n wà ti gúnlẹ̀ pọ̀pá ni wọ́n gbé síwájú ibi tí wọ́n ti ń kírun kó lè indicate pé apá bí ní kìlá ìpìlẹ̀ pọ̀pá àwọn òjúbà wọn ìpìlẹ̀ pọ̀pá àwọn òjúbà kí ni òjúbà wọn amábòlá tí wá lò àdàbí ìjọba nílẹ̀ yorùbá tí wá ọlọ́kùn náà wà nílẹ̀ yorùbá ìgbà tí wá sùkò ní pé nígbà wá ti mọ̀ sí mọ́sálásí láti ìlú rẹ̀ àti mọ́sálásí jáàmẹ́ tààtùmọ̀ kìjìmọ̀ àwọn bá sọ di pé mọ́sálásí tààbá ti ń kìjìmọ̀ agbọ̀rọ̀mọ́ ní pọ̀pá mẹ́rin èyí ò ní kọ́kọ́ kódà tí ìmọ̀mù ó bá ka ojúbà fún wa ó gbọ́dọ̀ máa lọ́pọ̀ pamọ́ra ni ó gbọ́dọ̀ máa lọ́ abáfúnmẹ́mù níjẹ́ tọ́lọ́wọ́ wọn náà wàhálà tó lù wa ò kó sí lágbádá abá kó sí lágbádá lọ́wọ́ rí mọ́mú tí ó gan wọ́n kan yóò mọ́ ọ̀kan gbé pọ̀pá ìgbìmọ̀ àbọ̀ gan òun náà mẹ̀tò wàhálà òun ló kọ̀kọ́ àrẹ yóò wàhálà lọ́wọ́ lọ́wọ́. ìgbà tún dé abátún gbé pọ̀pá lọ sí yìí kí pọ̀pá ò ṣe ń bìyìn mútó wọn náà tó bí mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti pé tí mọ̀ mo bá gbé pọ̀pá wa yìí ìwọ́n ti lọ́mọ lọ ilé àdúgbò yìí tẹ́ ẹ̀ lọ́wọ́ pàmò wọ́n ti pé pọ̀pá o yóò kẹ́ wà ńbẹ̀ náà ní kò ní jẹ́ tí ó ti dáàbì pariwo yìí dàbí pé pọ̀pá tó ọ̀bẹ fún òbí dúró lẹ́nu àbó láti gbẹ́lẹ̀ láti kó ẹ̀jẹ̀ rẹ sí. so àmọ́ pílẹ̀ rẹ̀ níjọ́ náà tó kọ́kọ́ wá oníke iṣẹ́ tó ń fi pọ̀pá yẹn ṣe iṣẹ́ kan fi indikéètì tó jẹ́ kẹta yóò lè tó wà ní ìtura àmọ́ kọ́nà kò sáà nípa kó tọ́wọ́ lọ́wọ́ sí wà á dáhùn ọmọ wa nọ́mbà rẹ. kó ní Abu Lahab. Abu Lahab ṣé kí yóò fún ẹyẹ ní kúnyà ní ìlọ́wọ́ yìí ni àti kí yóò máa jẹ́ Abu Lahab kúnyà láti ọ̀tọ̀ yìí àwọn ọlọ́dẹ̀dẹ̀ yìí ni Abu Lahab kámọ́tò ṣàpèjúwe ìjẹ́sẹ̀ ìwúlò ẹ̀yẹ pé nínú àwọn ọlọ́mọṣẹ́ bí wọn. Ǹjẹ́ alẹ́ sọmọ ló ń kọ kó wá jẹ́ kí kúnyà ní àfisọ́mọ́ bẹ́ẹ̀ العلامة ابن القيم الجوزائي رحمه الله أنه تحفة موضوع أحكام الورود وشان أيوه إذا تعالى فاهم لا ينجرى ìpè kò sí láì fi kálukú níyà ti sọ ọmọ lórúkọ mọ̀tà kọ́ máa ń wọlé àbú làbàdà. ọ̀ ti fi wọ́tá kí ló kọ́ ọmọ rẹ Abul Abbas kò níyà kí ló kọ́ rẹ Ummu Salama kúlẹ̀ kíró kọ́ rẹ Ummu kìnìkan náà gbọ́dọ̀ ẹbí bíbẹ́ takò kìnìún àwọn èèyàn káwọn wá fi kìnìún ní ọkùnrin láàrin àìmọye àwọn ọmọdé ẹ̀sọ́ tó fi kú ní àlẹ́ ìlú dẹ́ẹ̀mù ẹni gbogbo ẹ̀sọ́ ló ń pọ̀ tó pọ̀ lẹ́sọ̀ Abubakar kú ní Abu Abubakar bàbá bàbá sọ Abubakar jùlọ ló kọ kúníyà rẹ̀ ní kí ló pàwọ́ sí ìjọba Abdullah Abdullah ló pàwọ́ sí ṣùgbọ́n ó kọ rẹ̀ ń jẹ́ Abdullah kúníyà rẹ̀ wá ń jẹ́ Abubakar táà bá abẹ́ sọ ọmọ lórúkọ pa abẹ́kọ́ ọmọ wa abẹ́ fi sọ ó Abubakar kí la mọ́ sọ tí òkú ní àná là ń sọ ṣùgbọ́n wùlẹ̀ takò lọ́gbọ́ kọ́nà fi ń tọ́ mẹ́ta kù wọ́n gán àmọ́ tá a bá ń bẹ láwùjọ ó máa ń da ohun tí àwùjọ bá máa ń gbọ́ yé òní ká máa ká máa sọ níta bá ti bẹ̀rẹ̀ ní gbọ́ yé ká ọkọ̀ jẹ́ kí tó máa sọ̀rọ̀ ní kọ́bẹ̀ ọ̀nà àwùjọ àwọn ẹ̀dá. irọ́ irọ́ ní àsìkò ìṣà ẹni kó kí ìrún bá ń pè ní ìṣà irun ò tí gbọ́dọ̀ yọ nígbà náà. المصطفى kò sínú àwọn orúkọ àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ àwọn àtàwọn nínú àwọn tá a kàn máa fi ń jà lé ẹni fáànù ní ẹni ẹ̀ta àmọ́ kò sí nínú àwọn orúkọ ọlọ́wọ́ tó ti ẹnìkan ní Assalamu alaikum warahmatullahi Please, can someone perform ritual bath with the water that contains antiseptic like the Dettol? Ǹjẹ́ a lè fi omi sọ́dà Dettol sí? ìjà ní ti wẹ ìwẹ̀ jẹnaba tíbitọ́ yẹn bá ti pọ̀ mẹ́ délẹ́kùn pé ó ti ní effect lórí nǹkan mẹ́ta àti wà láwọn first tó bá lọ change the colour omi yẹn ni fi kí gbogbo tó bá báyìí omi kí náà bá pè é omi ti tọ́ àbó change the date omi yẹn ni torí ló bá fẹ́ lẹ́nu báyìí ẹni kò ní dìtọ̀ àbó chéǹjì òórùn omi yẹn tó jẹ bá gbóhùn rẹ báyìí òórùn kílẹ̀ mọ́ gbọ́ tó bá ilé ti ṣẹlẹ̀ sí irú omi bẹ́ẹ̀ àlè ti jàlù àlá káàkiri ti wẹ ìwẹ ìjànàbà mo rò ọ̀la yìí báyìí torí ó ti chéǹjì àwọn kan náà àwọn tí ò gbọdọ̀ chéǹjì lára bọ̀ká ní kí n ti ní ẹ̀ ló dà wíwà bẹ̀rẹ̀ gan bí aláìsí rẹ̀ ní ìlú omi ilé òṣìlá ìjọba ìgbà ọjọ́ ìpamọ́. wọ́n ní I want to know maybe we can use any language to pray inside Salah. Okay. Or it's only Arab language for permit, permitted to inside Salah? Okay. Ìjà lè lo èdè míì láti fi gbẹ náà tá a bá kírun lọ́wọ́ tó yàtọ̀ sí ibi ìlànà wa. Allahu a'lam tó bá yẹ pé bìnnà sílà ara wà fà kan ní bàbá tí ibi àdúrà bìnnà sílà bàbá tí ẹfẹ lọ ṣe kòmóòtù látòjú rè àwa gbọ́ lárúbáwá tá a fẹ́ fi bẹ náà fún kí ń gún wa lára ká sọ yìí wàdà gbọ́ èyí ò níbi ìrún náà sílà á ní àmọ́ bí ìrún ọ̀ràn náà ká lo gbogbo míì gbogbo ìyànjú kárí pé ibi dáàbò bẹ lọ́wọ́ òun náà lè dé àgbà. ṣé wàá ní bí wọ́n wá tún gbọ́nà rẹ̀ tọ́wọ́ ìwà mẹ́rin bẹ́rẹ̀ tọ́wọ́ ọ̀rọ̀lẹ́ òjìwà mẹ́rin ọbẹ̀ rọ̀kọ̀ òjìwà mẹ́rin ọbẹ̀ bẹ́yàwó òjìwà mẹ́rin ogbó bá mẹ́rin òjìwà mẹ́rin bẹ́ẹ̀rẹ̀ wá ní àbọ̀ àyà kùránì ní ìdáhùn áka lórí ìjòrí kan lẹ̀ bẹ́ẹ̀ torí pé tá a bá ti kálá ní ẹ̀fà nǹkan kùránì tá a bá ti kálá ní ẹ̀fẹ́ à ń ṣe àdúrà òṣèlá ìfẹ́ ọlọ́mọṣọ́ fún wa ní àwọn ẹ̀yẹ ibi ìlànà òye ìṣàkóso ní tẹ̀síwájú lórí àlàyé kíra àtàlà àti ìṣó àwọn àmì náà lọ́nà ní ìṣòro tọ́lọ̀ lórí ẹ̀yẹ ẹ̀yẹ ìṣẹ̀dá lọ́wọ́ ìyá kan ẹ̀yìnbá náà fi àlù wàlẹ̀ ìjẹ̀ka ẹ̀yìnbá وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته